Exercise 2. Ọjọ́ Jímọ̀. Ṣé soja, lọ sọ́jà lọ́jọ́ Jímọ̀? Rárá, Sátidé la lọ. Ọjọ́ Jímọ̀. ṣé ẹ lọ sọ́jà lọ́jọ́ jímọ̀ rárá sátidé la lọ sátidé ṣé ẹ lọ sọ́jà ní sátidé rárá ọjọ́ ìsinmi la lọ. sátidé ṣé ẹ lọ sọ́jà ní sátidé rárá ọjọ́ ìsinmi la lọ. ọjọ́ ìsinmi ṣé lọ sọ́jà lọ́jọ́ ìsinmi. rárá ọjọ́ kìíní ọ̀sẹ̀ la lọ. ọjọ́ ìsinmi. ṣé ẹ lọ sọ́jà lọ́jọ́ ìsinmi. rárá ọjọ́ kìíní ọ̀sẹ̀ la lọ. End of vocabulary supplement, Yoruba Unit 2.